wémi inú kì í ṣe kùránì inna nahanu nazanna dhikra wa inna lahu lahafidhuna ọlọ́run láwa la sọ kùránì kalẹ̀ àwa tá a sọ nǹkan wa kalẹ̀ la ń sọ nǹkan wa we are protecting it kò ní yí padà bá a sọ kalẹ̀ oorun lẹ́yìn oògùn nù lọ́lọ́yìn sọ pé nínú sọ́tò tàwọ́bà Quran chapter nine sọ́tò tàwọ́bà verse fourteen rẹ̀ inú àwọn àyà mẹ́fà nù kúrẹ́ tó jẹ́ àyà tó ṣèfà àyà ìwòsàn ìkànnì láyà wọn wàyọ sèhìn wàyọ sórùkùmọ̀ àléhìn wàyọ sè sùdúrà kọ́ọ̀mìn mọ̀mìnì wàyọ sè sùdúrà kọ́ọ̀mìn mọ̀mìnì. èmi ni màmá ṣèwòsàn fáwọn ọkàn àwọn mọ́mìnì tí n fi jẹ́ káìsàn ọ̀pọ̀ ọkàn wọn rẹ̀ wàyọ sè mo máa ìwòsàn fún sùdúrà kọ́ọ̀mìn mọ̀mìnì àwọn ọkàn mọ́mìnì alikọbilẹti fi sodọ wọn wà alimu bi dati sodọ torí pé ibi tí ń gbére yìí inú ọkàn ni kọ́dà ẹgbẹ́ lẹ́fìtì lọ́wọ́ ibẹ̀ lọ́kàn wà ibẹ̀ ni hàt wà èmi mo mọ́ ń ṣèwòsàn rẹ̀ fẹ́yìn múmìnì tí ń jẹ́ káìsàn ọkàn gbẹ̀yìn náà lọ kọ́dà ń ṣe amúmìnì gbére inú Kùránì yẹn là á wà oògùn sí fún ìwòsàn ọkàn tọ́ba ń ṣàìsàn ibẹ̀ ni ṣèfáwọ̀lá ádìbò wà ìwòsàn tó dùn tí ìṣògùn tá a fẹnu tẹnu ọkọ̀ tá a tù dànù ìwòsàn tẹ́ wọ́n ṣe fún àìsàn tẹ́ ń ṣèyàn tó dùn lẹ́nu tara ọgbà sára tí ó sì tọ́jú ti ń ṣèyàn inú Kùránì lọ́wọ́ fi sí adáhìm ìwòsàn gbére ibẹ̀ lọ́lọ́run fi sí kálọ̀ kà wọ́n tíra tí mo ti dárúkọ mo ti dárúkọ tíra mẹ́ta mẹ́rin ó kọ àwọn tíra mi ti ń dárúkọ tẹ́ taba dénú ẹ̀ àárí ọ̀pọ̀lọpọ̀ ti ń ṣèyàn àti tọ́jú rẹ̀ nínú ẹ̀ táwọn afa ti kọjọ àwọn afa tó sọ yìí pé táyà ọkàn bá ń ṣe àìsàn nǹkan tá a fi lè mú kúrò nínú àìsàn yẹn tá a fi wòsàn nínú àwọn nǹkan àpè ní imani nàbà wíyà tá a gbé kọjá òun òun ni ká jẹ́ kọ́ lọ́kàn yẹn lọ́ọ́ dá ọlọ́run ọba tó dà mà ẹ ṣáájú rẹ ọlọ́run fún tọ́wọ́ ti lè gbọ́ ọlọ́run gbọ́ àwọn àìsàn tí ń ṣe ọmọ gbọ̀n kú mẹ́ni tí gbàgbọ́n bá ti dé ẹgbin ìfẹ́ ọlọ́run sẹ́mi rẹ̀ wọ́n ṣọ́ọ̀kì ilé ẹgbin ẹ̀ náà jẹ́ ẹ̀ náà jẹ́ ká máa jẹ̀rán kéde passion fún ọlọ́run

ìyọnú rẹ̀ tába ti ń gbọ́lá fún báyìí bẹ́ẹ̀ ni gbogbo nǹkan tó ti wà lọ́dún ẹni tẹ́lẹ̀ láburú lọ́wọ́ máa padà yìí kò ní sáyè fún ma yọ́ọ́ sá lọ ni pẹ̀lú ma lọ. àwọn ọ̀gá gbogbo ogun ayé ó gbogbo àìsàn ń ṣe ẹ̀mí tẹ́ bá fẹ́ tọ́jú ẹ̀ ẹ jẹ́ kí ọlọ́run wọnú ọkàn yẹn lọ́wọ́ ẹ tó a ti wọnú bẹ̀ lọ òun tọ̀hún ní ìsìnlẹ̀ mọ̀rí tí wọ́n yí padà yìí ẹni títí ń jalè tẹ́lẹ̀ lẹ́rìí pé ọ̀jalè mọ́ ẹni tó pé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ yìí máa sádàká máa ń gbé máa ká ni apààyàn ni ìsìnlẹ̀ tó di complete gentleman ẹni tó pé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ arìnrú ni ìsìnlẹ̀ tó pé tipatipa ní èdè náà ń ta tí òfin máa fẹ́ wọlé yóò ti mọ̀ wí pé ọmọ burúkú ni máa ń rìnrù gbogbo òkàdé ọmọ yí padà ìsìnlẹ̀ yọmọ yí padà yọmọ yí padà ẹ̀ ẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ọ̀rọ̀ àlùfáà sani gbogbo kẹsẹ̀sì àwọn olórin pátá níbẹ̀ lágbárí ẹ̀ tí òun náà sì máa ń kọ́ ọ́rìn kọ́dà bó wà náà ọkọ̀ yóò tún máa play ẹ̀ lọ tí ó máa jó ní sẹ́rìn fádà àsìkò kan kò ní fẹ́ gbọ́ mọ́ tẹ́nìkan máa ń play ẹ̀ bìrì kóńgó play rẹ̀ torí pé ntí ń mọ̀ ó ti negate ntí ń bẹ lọ́dọ̀ ẹ̀ tẹ́lẹ̀ ìtọ́sí ń mọ̀ ti ń gba àyè lọ́dọ̀ rẹ̀ yọmọ níbàjẹ́ lọ ni àfa ní pẹ̀lú rọrùn ni ní pẹ̀lú rọrùn ni ó dàbí ìgbà tí ooru mú nínú yàrá tí náwó adé tẹ́nìkan tán yìí sí àbọ̀tán fáànì lẹ́yìn ìṣẹ́jú márùn sí ìṣẹ́jú mẹ́wàá inú ilé òtútù wa ni títí gbàgbọ́ náà ọlọ́ àti ìmọ̀ ọlọ́run bá ti ń dé báyìí kò ní sáyè fún bàjẹ́ tó jókòó bẹ́ẹ̀ tẹ́lẹ̀ yọmọ jáde ní pẹ̀lú ọ̀run ni ọlọ́run kò jogún ìgbàgbọ́ òdodo fún akọjá dàmà ah, àwọn àáfàá ní gbogbo ẹnikẹ́ni tó bá mọ ọlọ́run ọba wàhábàhù tó sì ń fẹ́ràn rẹ̀ wàhákìlásọ̀lọ́ọ̀lẹ̀ ìbáàdà tó sì ń ṣe àfọmẹ́sìn rẹ̀ fún pọ́lọ́ọ̀ nìkan so ní sìn kò mú nǹkan mi mọ́ lọ́ọ̀ mọ́ kò sí èméjì nu pé ọkàn rẹ̀ ó kú lọ́kàn ìtì ń ṣàìsàn yóò di alikọ́lùbù salim yóò dọ̀kan tán lálàáfíà nílùú ẹsẹ̀ gbogbo ẹnikẹ́ni lam yóò hafira lẹ́yìn ṣe án minal mahabubat gbogbo ẹnikẹ́ni tí ọba ti gbé ọlá fún nǹkan kan nù téèyàn máa ń fẹ́ náà lẹ́yìn ọlọ́run ju ọlọ́run lọ àtàyàwó èèyàn lẹ́gàwá ìfẹ̀yàn kámọ́tọ̀ pé legal ones the legal wife ìfẹ́ rẹ̀ the legal husband ìfẹ́ rẹ̀ kò gbọ́dọ̀ borí ìfẹ́ ọlọ́run lọ́dọ̀ ọkọ àbí lọ́dọ̀ ìyàwó tọ́wọ́ ti di pé ìfẹ́ ọlọ́run borí ìfẹ́ téèyàn ní sí ìyàwó ẹ̀ ìfẹ́ ọlọ́run borí ìfẹ́ téèyàn ní sí ọkọ rẹ̀ ìfẹ́ ọlọ́run borí ìfẹ́ téèyàn ní sọmọ rẹ̀ ẹ mọ̀ pé ó ń tọ̀hún ìbàjẹ́ ti ń jìnà sí ẹ rí i pé àníbi sọ̀rọ̀ àwòsàlà Umar bin Khattab radiyallahu anhu sọ fún àníbi ju wálìdí lọ ju bàbá mi lọ wà wálàdì ju àwọn ọmọ mi lọ illa nafsi afaramini aw kama qal aramini kan nfẹ n'o ju lọ. àdìmí sọ àṣà sọ fún bọ́ọ̀lù padà pé o ti di mùmínì o ti di kíni o èdè e mùmínì ọ padà sọ́dọ̀ àdìmí sọ ọsàlà nígbà míì ọlọsọ fún àdìmí ọsàlà mo nífẹ̀ẹ́ rí àdìmí ọsàlà ju ara mi lọ ju bàbá mi lọ ju ìyàwó mi lọ ju màmá mi lọ ju àwọn ọmọ mi lọ anabi ní alẹ́ àn ya umar ní ìsìn lọ́sẹ̀ di mọ́mìnì rẹ̀ umar ní ìsìn ni èyí ọ̀bí ọlá fọ́fẹ́ ọlọ́run lórí ìfẹ́ ohunkóhun lẹ́yìn ọlọ́run ẹ̀rí pé àníwẹ̀ ọ̀sọ́làm nínú hadith kan onílàyé jidul abdu halawata liman hata hata kí ló wí láyé jidul abdu halawata liman hata hata yuhibbu Allah wa rasula mimma siwa uma ẹni ẹni tí èyí fẹ́ràn ọlọ́ àtòjíṣẹ́ rẹ̀ ju gbogbo nǹkan mìíràn lọ ẹni okùn méjì ẹlẹ́ẹ̀kejì wa yuhibbal mariha la yuhibbu illa lillah ẹlẹ́ẹ̀kejì yọ máa fẹ́ràn yẹn ti máa fẹ́ràn kò ní fẹ́ràn lásán bí ṣe torí tọ́lọ́ ẹlẹ́ẹ̀kẹta wa an yakraha an ya'uda lahu kufr kama yakraha an yukdafa fin nar yóò kórira kó ń padà sí kèfèrí ju bó ṣe kórira kan jò sínú náà lọ bẹ́ẹ̀ yẹn ṣe kórira tí wọ́n bá dáná lẹ́bẹ̀ẹ́ tí wọ́n fẹ́ tiẹ̀ nù náà bẹ́ẹ̀ mi yóò ṣe kọ́ tí ògùn àṣẹ mọ́lẹ̀ tí wọ́n bá fẹ́ yìí jà tí wọ́n pẹ́ tipátipá wọn ègbé ńlẹ̀ tí wọ́n sọ ọ́nù ẹ̀ bí tàbí bí Ibrahim aleyhi sàlá tẹ́pẹ́ nígbà tí náà ọ̀sẹ̀ súnmọ́ wọn ọ̀sẹ̀ kànàkànà fún ni tí wọ́n gbé sórí ẹ̀ tá a tà á sí sẹ́yìn ẹ̀ tó ní nífẹ̀ẹ́ sí pé tẹ́dáná ẹ̀ pẹ́ sọ mí nínú ẹ̀ kò sí kọ́lẹ̀ ẹni tí ń bínú sọ́mẹ̀ tẹ́pẹ́ ọmọ fẹ́ fi kú kèfèrí àwọn hadith ọ̀kan lẹ́sẹ̀ lẹ́tọ̀ nǹkan nígbà tí a sọ fáwọn ènìyàn sára níbi ni wọn lọ da iná níbi tí màmá rẹ wà síwájú ẹ báyìí tá a gbé ọmọ jáde lórí bẹ́ẹ̀ ká sọ sórí inú náà lójú ìyá rẹ tẹ ẹ bá ti fẹ́ gbénu náà tí ìyá rẹ bá fẹ́ràn bí ọ̀fẹ́ràn bá fẹ́ òsórí àbí òsórí ẹ rí ní ìsìn nígbà wọn wọn dànù wọn sọmọ rẹ bẹ́ẹ̀ pé kí ni wọn fẹ́ kan jọ pa ah ó dára òforíjì gbogbo tó ló ṣe fún òforíjì òforíjì ẹ dákun jẹ ẹ mọ dùnú náà lójú ẹsẹ̀ ni ọmọ èèyàn kórìíra kí wọn dálé lẹ ayé bẹ́ẹ̀ kan sọ yàn náà njọ́ tí iná sẹ́ sóni sunday olódi twenty one days àbí ọjọ́ mọ́kànlélógún tí táǹkì ẹ̀dẹ́kọ̀ ṣubú ní abẹ́ bridge academy lórí express road tóòdì gbóòm tí iná tú iná sọ ogun jà ládùúgbò ọjọ́ náà wà láyé ah, àwa wà ń bẹ̀ kí n sì gbọ́n sọ fáwa yìí èmi mẹ́mẹ́ àfáà yìí mẹ́mẹ́ wọ́n sọ fún wa èmi gan mo sì wá sí lọ́mọdé oúnjẹ náà sàtà lọ torí pé ẹ máa lọ́kọ̀lùkẹ́ lọ́gbọ́kọ̀ iná ti sẹ́ iná ti sẹ́ à bẹ́ẹ̀ o ti ẹ̀ sọ èfi ti kún ojú sánmà lójú ẹsẹ̀ bí táǹkàtì náà lẹ́bàá iná sẹ́ni gbàgbà iná lókè fi nǹkan yan eré gbogbo èèyàn ti asubúlébú more than ten thousand yan olùkàkùn subúlé ìyàwó lọ masara àwọn ọmọ lọ àgíríkì níwájú olómi lọ́nà olùdè ọ adiago mẹwàá bọ̀ lálẹ́ ọkọ fọ́ọ̀nù fóònù ìyàwó ń bọ̀ lẹ́wà ìyàwó náà mẹ́fà sọ́ra ọmọ mẹ́rin bẹ́ẹ̀ lọ́dọ̀ ọdún kò sọ́mọ kankan lọ́dọ̀ wo ọkọ láti gbé ẹkọ kò ń sori báwọn ọmọ ti jó náà o. ṣe kórè akọwọ náà bẹ́ẹ̀ láti ṣe kórè akéyàn di kèfèrí lẹ́yìn Islam pé anfa aduwiya anfa aduwiya oògùn tó ṣàǹfààní jùlọ fún amrodil kolo uwal kurhanul oògùn tó ṣàǹfààní jùlọ láyé fún gbogbo ẹ̀sán ọkàn òun ni alukoranu karim ẹ lọ ké ẹ máa ké ẹ máa ronú lórí ìtumọ̀ tí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọlọ́ni afala yatadabbaruna alukoran am ala qulubin aqfaluha inú sọ́ọ̀tù muhammad ọlọ́ni afala yatadabbaruna alukoran sẹ́wọ̀n yìí wá ronú lórí ti kurani sọ̀rọ̀ am ala qulubin aqfaluha àbá àgádágodo ti di ọkàn wọn pa ní tá a ti fi ti ọkàn yẹn pa ní wà á fa àgbìyà oúnjẹ tó sì sàǹfààní jù fún ọkàn láyé wal iman àǹfà àgbìyà al iman oúnjẹ gidá oúnjẹ tó sàǹfààní fọkàn jù láyé òní imani oògùn tó sàǹfààní jù fún àìsàn ọkàn òní kíni o alukurahanu karim ẹ kí èsì nǹkan méjèèjì wọn wọn papọ̀ oúnjẹ ọkàn òní kíni o imani oògùn àìsàn ọkàn òní alukurahanu. wà kullum fi wa lára nǹkan méjèèjì ń ibẹ̀ ló ń jẹ ọkàn wa ibẹ̀ lóògùn wa tọkàn bá ń ṣàìsàn Kùránì lóògùn rẹ̀ tí ó bá ṣe oúnjẹ rẹ òun ni ká gbin ìgbọ́lọ́run sínú ọkàn gbogbo ìgbà tí ọkàn bá ti ń lálàáfíà láyé lọ́kàn ó máa gbéra àrìn àjò ń gbogbo gbà lọ sálùkìámà alùkìámà ò ní nínú gbogbo tí bá ń ṣe ni ọmọ ronú ọ̀la mọ ọ̀làwó ọ̀la àlùkìyàmọ̀ afa tomorrow the next life yọọ ma ronú ẹ̀ ni mọ gbogbo tí bá ń ṣe ẹ̀rí ẹ̀rí pé ru ọkàn bẹ́ẹ̀ o ti ń gbádùn òun pé èèyàn ń ru ọ̀la mọ ń ru àlùkìyàmọ̀ mọ ń ti ń ṣe ọkàn tí bá ń ṣàìsàn kò sọ̀rọ̀ ọ̀la ń bẹ̀ òní ni òní ni kí ni tó wúlò fóònù yìí fáyé táwa náà rẹ̀ nìkan ni. wàmẹ́lì hayatu dúníyà ìlàmàtà ògùrọ̀ ọlọ́ni àròdìtún bìlì hayati dúníyà mí nàlẹ́ àfẹ́rọ̀ fàmà mọ̀tọ́nà hayati dúníyà fìlẹ̀ àkìrà ìlà kọ́ni inú sọ́ọ̀tù tàwọn ọlọ́ni àbẹ́ ẹ̀ mọ̀ yọrù sẹ̀mí ayé ju tàbí kẹ́mà lọ́ni tó yẹ kó kò sí ìbàdàn kankan láyé tó dé tó ti nǹkan kan lẹ́gbẹ̀ẹ́ tàbí kẹ́mà ju nǹkan tẹ́tẹ́rẹ́ báyìí lọ mọ̀tọ́nà hayati dúníyà kọ́ni inú bìlì sípàtì làlẹ́ àfẹ́rọ̀ ìgbàdùn tí mẹ́láyé tẹ́tẹ́rẹ́ báyìí lẹ́gbẹ̀ẹ́ tọ̀run kí láàrí láyé tó tó nǹkan kan nu tọ́lọ̀ fa ní just a second nínú àlùjánnà. ẹ̀yin bá ti ń ronú ọ̀la mọ gbogbo ohun tí ń ṣe bó ṣe ìyàwó ní ń bá lò pọ̀ òronú ọ̀la mọ́ bó ṣàwọn ọmọ ni ní ń tọ́jú ń ronú ọ̀la mọ́ bó ṣe ìrun ní kí ń ronú ọ̀la mọ́ bó orun bá dòmọ́la tó dìde tó ṣe kìyàmù lélẹ̀ lóru òronú ọ̀la tí ojú bá ń ro tó ti rẹ̀ tó rí pé òun ti tìláwọ̀ yéṣu méjì lónìí nínú kùránì tó lọ gbé kùránì pé ń ké kọ́dà bí ó pẹ̀ ń tó sùn ó ń ronú ọ̀la ni ẹni tí ó rí ibi tó fẹ́ ṣe tí wọ́n ṣẹ̀ tó sì lágbára tí èèpọ̀ níṣẹ́ ń tọ̀ṣẹ̀ tí èjè ń tọ̀ ń yà tí mọ́ni gbàgbé yà tí ó dùn tọ̀ ń wọrí tọ́ a torí ẹ̀ káwọ́ kò pẹ́ a bá a bá ṣe gbòó tá a bá ṣe láyé òpin sáyé òtún dà lùkìá mọ́ tọ́ba jẹ́ ọ̀run tọ́lọ́mà tó ni wọ́n máa rojọ́ lórí kí mo mi tún mi ṣe lé nǹkan òun ronú ọ̀la ni àfa oògùn tó dáa jù láyé ni ká gbé imáni sẹ́mi èèyàn oúnjẹ tó dáa jù fọ́kànnà oògùn tó dáa jù làwọn afẹ́yẹ sọ yìí pé táìsàn tọkàn bá ń sa ìsàn tó bá rí ọkàn tí ò gbádùn yọ àfárá dunya lal akhirah yóò gbé ọlá fún ayé lórí ọ̀run àfa yóò gbé ọlá fún ayé lórí ọ̀run nínú suratul hadid verse twenty Quran chapter fifty seven suratul hadid ọlọ́ni ìlàmú annamal hayatu dunya kí ló wí tẹ̀lé láìbùn wà láhùn wà zínàtùn wà tàfàkùrùn bainakum كمثل غيث عجب الكفار نباته ثم يهيج فتراه مصفرا ثم يكون حطاما وفي الآخرة عذاب شديد ومفرة من الله ورضوان وما الحياة الدنيا إلا متاع الغرور Ọlọ́run ọba alágbára láre téèyàn bá ti ń ronú àlùkìámà máa ti ń ṣe láyé ẹ ti mọ̀ pé ọkàn rẹ ti kú lọ́kàn ti ń ṣàìsàn ó ti ń gbádùn ó ti ń lálàáfíà ọlọ́run wọ́n jẹ́ kí ronú ọ̀la wọ́n jẹ́ ọ̀tán lẹ́mìí wà láyéláyé sìjẹ́kọ́ lọ́wọ́ yẹ wa anabi sallallahu alayhi wa sallam ó sọ fún abdulayi bunu umar bunu khattab radiyallahu anhuma mo ti fẹ́ parí rẹ o inshallah ẹ̀yìn ní kọjá bí tí mo dé lágbára ọ̀rẹ́ bá ti kún àdìsẹ́ yọ ká méjì wa anabi ní kun fi dunya ka annaka gharib ìyá abdulayi bunu umar máa bẹ láyé bí gharibun bí kíni o stranger àjòjì lórí ilẹ̀ ayé aw abiru sabil abẹ ẹni tó kàn fẹ́ fún ọ̀nà kọjá trespasser ẹni tó kàn fẹ́ kọjá níbi ìsẹ́gbẹ́ trespass òun ni kọ́ kára rẹ̀ kún àdéhùn bí gbogbo àwọn sọmọ nù ṣùgbọ́n ojú bá a lọ nù kila yìí Bukhari kí láàrin ọ̀sán fi da nafsaka min ahadil qubur kára ẹ̀ kún ẹni tí ń bẹ nínú sàárè tí kàn mí tún pé lókè yẹpẹ̀ lásán lọ́wọ́ àárò òkú nù ni kò fi rẹ̀ sí ní kọ́ kára rẹ̀ mọ́ tí kàn mí lókè yẹ̀pẹ̀ lásán lọ́wọ́ torí pọ́ nílé kan ló mímá bó o jì sáyé lọ́la bó o jì lọ́la ta lọ́mọ. hadith Bukhari nù. Ali bun Abi Talib radiyallahu anhu ó ní na dúníyà ìnà dúníyà kọ̀tara halat mudbirotan ilé ayé ó ti bẹ̀rẹ̀ ní ti ń lọ ọkọ̀ yìí sí wa ń lọ ń tiẹ̀ ayé ti kọ̀yìn sábàtà ń bẹ́nu ẹ̀ ọ̀ ń lọ ń tiẹ̀ sẹ́yìn pé òdo ń lọ ni kò sùnwọ́n kò lè yé wa ń lọ ni à ń bọ̀ láyé ti dúró a ti lò gbọ́dọ̀ ayé kọjá ìrọ̀lẹ́ rẹ̀ là ń lò lọ́wọ́ ayé ti ń lọ bẹ́ẹ̀mi àtìrẹ́ náà ṣe ti lò gbọ́dọ̀ kọjá tí irun funfun dúdú etí funfun à ń lọ ẹsẹ̀ yárò akẹ́rẹ́tì jọ́tí jáfẹ́sàgúnlẹ̀ bí ó dé tọ́da padà síbi à ń lọ ayé ti ń lọ wọ́n yẹn láàkìrọ̀ kó tara halat mukbilatan alùkẹ́ àmàlà ti bẹ̀rẹ̀ ìrìnàjò ti ń bọ̀ ó wà dojú kọ wa ń tọ̀ àbọ̀ ayé kọ́ yìí sí wa ń lọ alùkẹ́ àmọ̀ kọjú sí à ń bọ̀ wọ́n kò ló mí ní hùmá wàlẹ̀ kó lé mí ní hùmá bà nọ́ọ́nọ́ èkéne kejì lọ́lọ́mọ tiẹ̀ o ọmọ ayé ń bẹ ọmọ alùkẹ́ àmọ̀ ń bẹ o kónú mí ní abúlé àkìrọ̀ wàlá ta kónú abúlé ìdòníyà ẹ jẹ́ kan náà ọmọ alùkẹ́ àmọ̀ òní lọ́jọ́ ọsẹ́ o kò sí sírò ń bí o òní ọjọ́ ọsẹ́ ni tí ò ní tí ò ní sírò nú àfà kò sí sírò ń bí ibi tá a ti ń ṣiṣẹ́ rè wàgàdàn ìsábùbìlà àmàlẹ̀ ọ̀la nìṣirò wà kò ṣiṣẹ́ lọ́hùn mọ́ ibi nílé iṣẹ́ tí ò sí sírò ń bẹ̀ tí ò sì wá sàkáǹtì ń bẹ̀ ọ̀ níjọ́ àkáǹtì tí ò ṣiṣẹ́ kò sí wá ṣe mọ́ wàá jábọ̀ lọ́kù múra fọ́ọ̀hún ẹ jẹ́ ń dó báwọn ìkànnú àwọn afáàná tó ti lọ ayé kọjá kọlọ̀ nǹkan bá kẹ́ ó ní hayatul qalbi fi dhikri lhajj alladhi la yamut tí ọkàn ọba jẹ́ àlàyé ọkàn tí ọmọ bẹ̀ láàyè níbi tọ́lọ̀ ń fi àyè ọkàn sí òní dhikul hajj alladhi la yamut ìmọ̀ràn tí ọba alhajj ọba asẹ̀mí gbére alladhi ọba tí ò ní kú ọkàn tí ọba máa bẹ láàyè kò ní gbàgbé ọba àlàyé gbére. Allahu la ilaha illahu wal hayyul qayyum àfa ọlọ́ọ̀ba Allah ọba tí ọ̀sẹ́ lómi ti ń jọ́dọ̀ lẹ́yìn ẹ̀tọ́ ẹ̀ká sìn al hayyul qayyum the ever living ọba àsẹ̀mí gbére inú suratu suratu bakora no verse one and twenty two suratu ayatu kurusi Quran five two verse one and twenty two inú suratu al Quran chapter fifty seven verse four verses one to four lọ yẹ kéèyàn òkè ṣùgbọ́n ká lo four nìkan ó ní ẹ̀jẹ̀ bẹ̀rẹ̀ sábàhálì láì máa fi sàmà wàtò ọ̀làdùn wà wọ̀lá sí zòlá hakim láwọn múlùkù sàmà wàtò ọ̀làdùn yọ̀hìyí wa yumit wà wọ̀lá kó lè ṣe nkọ̀dẹ̀ ó ní wàl awwalu wàl àhìrù wàl dọ́ìrù wàl bàtìnù wà bí kó lè ṣe nàlẹ́ èmi ni alhayu wàl awwalu èmi lọ bá àkọ́kọ́ ọba kan ò sí ṣáájú èmi sì ní alẹ́ àkérò ọ̀yẹ́mi lọ bá a kẹ́yìn ọba tó pé ńgbà gbogbo nǹkan bá tán pátá tí ò sí nǹkan kan tí ń sẹ̀mí mọ́ èmi kò sọ ní òtún sẹ́kù ọlọ́wọ́ bá nu àfa òun ni alhajjul qayyum ọba sẹ̀mí gbére ọba tí ń dádarí sánmà àti ìlàtí gbogbo tí ń bẹ́ẹ̀ nú ẹ̀ ọba tí ń pa àyàn tí ń jíyàn ọba tí ń pọ̀lẹ́ tí ń pa lágbára ọba tí ń pa òjòyè tí ń pa olóyè ọba tí ń pa afọbajẹ tí ń pọba ọba tí ń pa gómìnà tí ń pa ẹ̀wọ̀n tí ṣe gómìnà lé lórí ọba tí ń pa president ṣe ń pa àwọn tí ń ṣe president lé lórí tuẹ ló mú mọ̀rún musa yàrá dàgbò de tuẹ ó mú bí ìgbà tí yẹn mẹ́fà tá a láà tóbi lọ́wọ́ ọlọ́run executive president kí á ń bọ̀ lọ́rùn tó ń jẹ́ executive president <laughs> màlẹ́kà kọ́ ọmọ tí ń jẹ́ bẹ́ẹ̀ yọ ọ́ tọ̀ yẹn wa àwọn tó lágbára tí agbára wọn milẹ̀ títí ti bí fìrì àwọn nàlá nàtúlẹ̀ àárẹ̀ ó mú bí ìgbà tó mẹ́fà àbí ntí ọ̀tẹ́ fan fi àwọn kàkà kọ́ wà láyé ah àmì rọ́bù kúmùlẹ̀ àlá فأخذه الله نكال الآخرة والأولى إن في ذلك لعبرة لمن يخشى téèyàn jọrọ ẹ lójú tọ́lá gùn tí kò gùn tọmọ ogún gùn tó lè mi lọ́lọ́wọ́ bá ńlá kò tí ẹ̀ dúró mi kọ́ pé òun lọ́lọ́wọ́ lásán ó tún fi àlẹ́ àlá kún àná rọ́bù kún mi lẹ́ àlá a ń bolo ti lélẹ́yìn fàkàdàhùn lọ́nà kálá àkẹrọ̀ tí wà lówó la ọlọ́run bá gbámú pẹ̀lú ọgbóná àfa ọwọ́ gbóná irú ọwọ́ gbóná tí mo kò fi mọ àwọn àtànà kò tó fi mẹ́lòmíì ti tún bọ̀ lọ́la ó mu ní mọ́tò burú pọ̀ gbogbo àwọn kànrìnkànrìn bí rẹ̀ rí tẹ́tí láyé ṣáájú àbí lẹ́yìn rẹ̀ ó ti pa wọn dẹ́tẹ́ nìkan kò rí wọn mọ́ ti firiawo náà akọjá sàdàwọ̀ ibrọ̀tán lè mọ̀ nyàkṣà ọ̀ṣàdẹ̀ ẹ̀kú lẹ́tà ara yọ̀ máa rí o bẹ́ẹ̀ bá dé káyọ̀ lónìí ẹ̀ rí mẹ́ kó lè wà ní àríwó sòye fáwọn tí ń bọ̀ lọ́la pé ẹ má tún kọjá yẹ̀yìn mọ́ kí wọ́n kọjá yìnyín mọ́. mo wà nínú ilé alájí bùtádù abániṣe ńkọ́lọ́kọ́ níjọ́ sunday kan ó ti pẹ́ o yóò ti tó ten years sísìn tàbí eight years abánjóúnjẹ ọ̀sán lọ́wọ́ báyìí nọ́mbà sí tẹlifíṣàn ní bàbá kan lọ́nà ọ̀dọ̀ wa wọ́n ń pè lásọ̀lọ̀ ní bá lóun àtọ́nà ti dá mọ́jẹ̀mú mi ò ní kú títí ìdíjọ́ tó bá wù mí fúnra mi njọ́ tí mi bẹ tẹ́mi bá sì máa kú ìyẹn ni màá jẹ njọ́ yẹn pẹ̀lú ọbẹ̀ òsèké ah mo lélẹ̀ máa ń gbéraga kọjá yìí rẹ ọmọ fẹ́ sọ̀rọ̀ ní nǹkan mi ìwọ ọlọ́ọ̀ba ò mọ́sà ìfẹ́ àṣírí àwọn ará bíi yẹn sàláàdù jẹ́ wọn ó rí wọn kúkúrọ̀ ni wọ́n fọ́ wá nẹ̀ jìbìtì wọ́n ń lù kí wọ́n yé péjọ tiwọn àfa nígbà tí ìpọ́dọ̀ lẹ́yìn ẹ̀ ọ̀sákùnbàdàn ni dòní òǹkọ́ ní odò bẹ̀ àwọn mí ní odò bẹ̀ mọ́ rẹ́ǹtì bẹ̀rẹ̀ àwọn èèyàn létí fídíò ní ìsànfin ṣènáwó ó ti sálọ bìkan lọ́dún èkó mo ti bọ́ọ̀lù mi dámọ́jẹ̀mú mo ní a ah, ìyẹn a sì máa tara ẹ̀jẹ̀ tó báyìí wọn ò mọ ọlọ́run tí máa dẹ̀yàn lẹ́kẹ́ bí ìgbà tí ò ní mọ fàyídà àkàdàlámì òfìlétìhù tó bá dé síyàn kò yín tó ò ní bọ́ ìkà máa ń wò bí ìgbà tí ò ní mú yẹn yóò mú yẹn mọ̀ ń bọ̀ tí ọ̀yà ló gbọ́ ọdún ṣùgbọ́n yóò lè bá rọrùn níjẹ̀mú rẹ̀ wo àfà wàlẹ̀ àyẹ́sù àlàníyàlẹ̀ hayatu ma Allahi ta'ala àfà wà ní bọ̀rọ̀ ọlọ́wọ́ Abul Hussein alwaraq ó ní ìsẹ̀mí gidi ìsẹ̀mí ìgbádùn ó ní ìsẹ̀mí tá a bá ṣe pẹ̀lú ọlọ́ọ̀bá tọ́lá rẹ̀ ga ìsẹ̀mí tá a bá ṣe pẹ̀lú ọlọ́ọ̀bá tọ́lá rẹ̀ ga ìsẹ̀mí gidi láàgẹ̀rẹ̀ kò sí ìsẹ̀mí gidi mí lẹ́yìn ìsẹ̀mí tá a bá ṣe pẹ̀lú ọlọ́ọ̀ àfà wà Ibn Qayyim al-Jawziyya rahimahullah ta'ala ó nígbà tí wọ́n wà lẹ́wọ̀n òun àti àfa rẹ̀ Ibn Taymiyyah rahim ọlọ́tàlá sẹ́yìn pé Ibn Taymiyyah kan fi sẹ́wọ̀n ọpẹ́ lẹ́wọ̀n bí ọ̀bọ àwọn alágbára ìbẹ́nu tí àti mẹ́wájú mi bó ṣe lu ẹ̀wọ̀n ìbẹ́nu tí rẹ̀ òun àtọmọkè rẹ̀ wọ́n jọ lu ẹ̀wọ̀n pọ̀ níwọ̀n àti Ibn Qayyim wọ́n jọ lu ẹ̀wọ̀n lásìkò kan náà nígbà wọn dé ẹ̀wọ̀n wọn á ya àfa àtọmọkè lọ́tọ̀ọ̀tọ̀ wọn fi àfa sọ bẹ́ẹ̀ wọn Ibnu Tèmíyà nígbà tí wàá ń sọ̀rọ̀ ẹgbà àsìkò tó lò lẹ́wọ̀n ó ní a ah. ó ní òun wá ń rí ìgbádùn àtìkẹ́ Ọlọ́run nínú ẹ̀wọ̀n ju bó ṣe rí nígbà tó ń wà nílé lọ ọpọlọ ń wá sílẹ̀ fún ìmọ̀ Ọlọ́run àti ìdọ́lọ́run mà lọ́wọ́ abẹ́rẹ́ tíra yìí volumes mẹ́fà nu tíra inú ẹ̀wọ̀n ló ti kọ́ tíra tí mo gbé wájú yìí ìdí mẹ́fà nu ẹ̀ nu ọgbà ẹ̀wọ̀n ló ti kọ́ volumes volume ẹ̀yọ̀kan sọ lélẹ̀ inú thirty seven volumes tíra tí mo gbé dání thirty seven volumes ni mẹ́fà nu rẹ̀ nu ọgbà ẹ̀wọ̀n ló ti kọ́ òun nígbà tó ń dọ́gbẹ́ ìrántí ọlọ́run bá sípayà làákàyè fún òun ló bá sípayà ọkàn ọwọ́ àdàbí ìgbà tí n tó pé àsọ ọmọ nǹkan kan lé àsọ yẹ kó ń lọ fún osla wàlẹ̀ kálúwà tẹ́lẹ̀ àsọ yẹ kó ń wábì kan tó dàgbà tí ò ní sẹ́ni kankan tí ò ní sí ẹjọ́ ó ní hekima ọlọ́run á ń ya wa ọ̀hún ẹ dákun yọ ẹ má fún mi lóúnjẹ ẹ má fún mi lómi má àtọ́njẹ àtọ́mi ẹ má fún mi má tákàdá ni ẹ bá wọn wá àti kálámù tí máa kọ̀ ọ̀kan ká má fọ́ lóúnjẹ ẹ má fún mi omi ẹ má fún mi ẹ jẹ́ ògbẹ́gbẹ́ nípa ẹ jẹ́ bí ọ̀pá mi kú ẹ sá fún mi tákàdá ti kára mo fẹ́ mọ ọkọ nǹkan wọn bá kó wá fún mi wá fún oúnjẹ ẹlẹ olùbá sọ̀rọ̀ ojú olùbá inú àgbòjì abami lójú òun nígbà máa jẹun lójú òun wọn á rí padà mi yí padà ju mo ṣe wà tẹ́lẹ̀ lọ bàbá mo lẹ tí inú oúnjẹ mo lẹ tí inú omi mo pé lẹ ẹ sá ma kó tákàdá wa àti kára mo ẹ má bá ń kó wa. àfa wọn ní wọn ní táwọn wà lẹ́wọ̀n wọn làwọn sọ pé ah, irú ìbàdàn táwọn rí lẹ́wọ̀n táwọn ọba ayé tí wọ́n ń pè lọ́lọ́lọ́ lọ́lá láyé tábà rírú ilé kò sáré ìdáná kankan mọ́ fún àánú ìbànú yìí ti pọ̀ jù <laughs> wàláyé ọ̀nà ńlá ni <laughs> èèmọ̀ ńlá ni mo fẹ́ wá ibi tí wọ́n ti sọ̀rọ̀ ọ̀rọ̀ jáde mihinatuhu inú àdánwò tó bá Ibn Qayyim láyé kọ̀dù húdìyà kathiran wà hubisa ma sheikh Taqiyuddin Ibn Taymiyyah àfa àfẹ kọ́lé àmúfàdìdàn hàn ni o wọ́n jẹ́ Ibn Qayyim ní yàtọ̀ pọ̀ wọ́n fi sáhàmá pẹ̀lú àfa rẹ̀ Taqiyuddin Ibn Taymiyyah wọ́n fi sáhàmá nílò kọ́lẹ́ à mọ̀nfàdìrán ni o àfa wà lọ́tọ̀ ọmọ kí wà lọ́tọ̀ wà láyò farajà àná illa ba'da wafati Sheikh wọn ò fi Ibn Qayyim lẹ́lẹ̀ wọn àti títí Ibn Taymiyyah ikú lẹ́yìn ìgbà tí Ibn Taymiyyah kú tán tó sí Ibn Qayyim lẹ́ wà sábàbù dalik kí lọ́ọ́ fàtí wọn ìdẹ́wọ̀n àná ankara shadda rahili sayati qabri khalil Ibn Taymiyyah ní haramu ni kẹ́nìkan gbọ́ sórí nǹkan àgùn kánibọ́ lọ́dà Ọlọ́run fẹ́ lọ bẹ sàríà níbi Muhammad sàn wò sàríà níbi Ibrahim alayhi sàn fẹ́ lọ bẹ wò ó ní haramu ni. torí káyọ̀ sàn pé látò sábòrì hàn ilá ilá thalatha masajid ẹ gbọ́dọ̀ dé gàárì ẹ̀sìn kẹ́ ẹ palẹ̀ ẹrù mọ́ kẹ́ ẹ bọ́ sórí ìrìn àjò kánibọ́ lẹ́ ń lọ kẹ́ ẹ wá sọ pé bìkan báyìí yàtọ̀ sí kanu mọ́sáàsì mẹ́ta mọ́sáàsì ni kò pé ní kò bọ̀ inú mọ́sáàsì kejì wa ni sàríà níbi ọ̀sán wa nti bi adi bɛ no masjidul haram wa masjidul nabawi bi madinati munawara wa masjidul aqsa bi jerusalem masaase kan ò sí lórí ilé ayé ibi ó bá dé ó wà láyé nínú ní gbogbo west africa masa tó tóbi ju gbogbo west africa ní gbogbo tí ń jẹ́ west africa ata ìlú yobe state ló wà damaturu masa tó tóbi ju gbogbo west africa damaturu ló wà èmi ti dénú ẹ o mo ti kírun bẹ mo ti rìn káàkiri rẹ mo wọnú mọdásà bẹ mo wọnú secondary school bẹ wọnú primary school rẹ mo wọ ilé tí wọn kọ fún imam èyàn gbọ́dọ̀ torí ẹ kó n bá dà kó n lọ dá má turu kí lọ fẹ rẹ mú mẹ ládàtà agbanumọ sásì mo sì tóbi tóun déédéé rẹ agbanumọ sásì tí ò ju déédéé yàrá tẹ bá ẹ tẹ lọ mọ́sásí mẹ́ta ló yàtọ̀ sí gbogbo mọ́sásí ayé tó kù bó ti wù mọ́sásí ó tóbi tó láyé lẹ́yìn mẹ́tẹ̀ẹ̀ta wọn kò sí nǹkan kan lóòótọ́ yàtọ̀ sí mọ́sáàsì tá a wà nù rẹ̀ tó kéré ntí o tó wá ń kọta ilé dáadáa tá gbàmẹ́lá gbàdúrà mọ́sáàsì ládé Àbújá national mosque Àbújá ládàá national mosque Àbújá ó yàtọ̀ sí ládàá tí ń bẹ nu mọ́sáàsì Kánò tí Kánò yàtọ̀ sí mọ́sáàsì ń bẹ ní kọ̀rọ̀ kan nu gbogbo kọ̀rọ̀ bá dẹ̀ àbíkẹ́yẹ àbà àbà abúlé abẹ́rànmọ́ tá a ti lọ sí wá sí ìkó Damaturu àti ti central mosque Ìbàdàn wọn ò yàtọ̀ sí àwọn ládàá lọ́dọọlọ ọwọ́ pé wọ́n ibi sàárè de gàárì ẹ̀sìn pẹ́ẹ́ lọ ibi sàárè làwọn èèyàn ń kó ń bàdàn lọ káwùlà sí o tán lọ tàwa fún sàárè o àwọn èèyàn ń kó ní kánò wọn wá síbi sàárè lẹ́lẹ́kọ̀ọ́ Mádínà o sàárè sani awal wọn lọ bí sàárè sẹ́wù yemẹtu o láti ìlú mi o tán forí kalẹ̀ fún sàárè o wàláì ọ̀nà mẹ́rin mẹ́mbàdàn tán forí kalẹ̀ fún sàárè táwọn yẹn dẹlẹ́ bọ́ tán láwọn sẹ́sìn. fàtúkìlà wà wíìnà ìtọ́sọ̀ ọ̀dẹ lẹ́wọ̀n nu o pé n táwọn ń ṣe wọn ní ọ̀dà ní bídíà ni wọn ní àràmù ni wọn bá kàn sẹ́wọ̀n wà tí fabihala jamali maduruba bidó rọ wọn de ibùdó tẹ̀míyà mẹ́ẹ̀sìn wọn de ọwọ́ ẹ̀mẹ́sìn ẹ̀sìn wọn wọlé wọn nà kókòkò lánàá sáré lórí kó ní kíní kan àràmù ni àwọn tó ṣe ń jọ ní ìwọ ti parẹ́ tètà tètà tẹnìkan rẹ tí wọn máa láyé wọn dẹni ìpégbére ibùdó tẹ̀míyà ń bẹ lórí ilẹ̀ ayé bí ìgbà tó yẹ wò tí ò gbogbo àfa àti bá tójú ọ̀nà alikitabu láyé alikitabu asuna ibnu tèmíyà kò sí wá sí yẹn sí wákàtí kàtí òní lo ọ̀rọ̀ ibnu tèmíyà wàláhi ọlọ́run sẹ́kù fún ìmọ̀ ọ̀dà ibnu tèmíyà fún kéwù ní láyé ibnu tèmíyà ọlọ́run dá fún kéwù kò ní ibnu tèmíyà ò bí ma ṣùgbọ́n ìmọ̀ orílẹ̀ ayé tẹ́ di òní ẹ lọ́wọ́ èyíkéyìí tíra táwọn èèyàn ń ṣe láti ọjọ́ tó kó láyé di òní ẹ tó lè ṣe tíra tó ní kó tìbínú tèmíyà ò sí àmì tí ì tẹ́fẹ́ àbàlù àyàkùrá aládìsí àmọ́ ẹ̀rí wa wọ́n dọ́dọ́ inú tèmi àdéta yé parẹ́ ọlọ́run sẹ́kù bàbá fún rẹ̀ bẹ́ẹ̀ fẹ́ sọ̀rọ̀ bẹ́ẹ̀ yóò ṣe rúùlù ìlú bẹ́ẹ̀ sì ṣèjọba tí ó da islamic politics inú tèmi àlọ́ ní tíra rẹ̀ òun àti àkàmù mọ̀wárìdì sẹ́mi tí àti àkàmù sùtọ̀ ní àmọ̀wárìdì òun àti àsìyàtọ̀ sẹ̀rẹ̀ ìyá inú tèmi à gbogbo tí a bá fẹ́ sọ pàjọba ṣe láyé ibi tẹ́tì tíra méjì lónìí gbogbo tí abẹ́tẹ̀ yẹn bá ṣe láyé ìbàjẹ́ fọ́lùsì mẹ́wàá wọ́n yọ ọ̀rọ̀ àwọn méjèèjì lọ ni àkàmùsù tọ́ ní àti àṣẹ asátọ́ àṣẹrẹ̀ yíya inú ẹ̀wọ̀n ti ya gbogbo tí ẹ̀ máa rí ọkọ̀ láyé lọ́rọ̀ rẹ̀ islamic government ruling politics ìbẹ̀rẹ̀ ti rí àwọn igi ìmọ̀nà tẹ bá sì ń wá ìtìbáwò sunna pé ẹ tẹ̀lé sunna rí ọ̀sán kẹ́ ẹ má parẹ́ ọ̀dọ́ wọn lẹ́ẹ̀ lọ tẹ́ẹ̀dọ́rí sheikh muhammed bin abdul hab ọmọ ọmọ kéwòn ni tẹ́ẹ̀dọ́rí ibùdó kẹfìrù ọmọ kéwòn ni fún ibùdó tèmi yá gbogbo àwọn èèyàn tó lóko láyé táwọn èèyàn títí àwọn ń bẹ lórí ayé tí wúlò fara ayé dòní ọmọ kéwòn ibùdó tèmi yá ni wọn. ìmọ̀ ọmọ kéwòn dàrẹ́ tẹ́ ìmọ̀ ọmọ ọmọ kéwòn rẹ̀ ọlọ́run dá mi fún ìmọ̀ òun gan sọ bẹ́ẹ̀ ntọ́lọ́run dá mi fún ní ìmọ̀ kéwòn lòun aṣẹ́ fídímọ̀ rẹ̀ láyé ìmọ̀ islam ó sì rí ṣe àbá Ah, ẹnìkan kan ò lè mẹ́ta wí àfẹ́ máa ń kà wọ́n tíra ọlọ́run fún ṣe ah, ọlọ́run ọ̀kẹ́ fún àwọn alimọ̀hẹ́mọ̀ ẹ̀yin jama àìsàn ọkàn àìsàn ọkàn àìsàn pàtàkì ni tó yẹ pé wá bùkátà sóògùn ní parí ẹ kí n parí ẹ̀ sórí àyà yìí nígbà tó lọ́n sọ̀rọ̀ nípa àwọn tí ó là àtàwọn tí ó parẹ́ lálùkìyàmá ní parí sọ́tún náà ziat ó ní fa amamantọ́gọ̀ وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى فأما من طغى ẹ̀rẹ́dẹ́kẹ́ni tó bá tọ̀gọ́ ẹ má kọjá àlà lórí ayé tajáwọ́sá alhad tọkọjẹ́ inú àlà tọ́lọ́ ní ànìmá tọkọjẹ́ wà á sara alhayata dúnìyà tó gbé ọlá fún ìsẹ̀mí ayé lórí lọ alikiyama fa iná jahima iyalma awa iná jahimu ni ibùgbé rẹ̀ tí ó dé sí lọ́run. وعما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المهوى ẹ̀rẹ́ ni kẹ́ni tó bá bẹ̀rù Ọlọ́run Ọba rẹ̀ tó sì kọ̀ ìfẹ́ inú fún rẹ̀ ونهى النفس عن الهوى tó kọ̀ ìfẹ́ inú fún rẹ̀ tí ó tẹ̀lé fẹ́ inú rẹ̀ tẹ́pẹ́ ntọ́nà àtòjíṣẹ́ rẹ̀ ń fẹ́ sọ̀rọ̀ sàn ló ń fẹ́ فإن الجنة هي المهوى ni ó jẹ́ gbogbo ẹ̀ tí ó dàdí lé sí ibi tá à ń fẹ́ nu kọ́lọ̀ ń jẹ́ àríbẹ̀ wọ̀ n tá a ṣe tá ìwà àlùjẹ́ náà kọ́lọ̀ ń ṣe rọrùn fún wa n tẹ́ yóò ṣe tí ì wọ ná ọlọ́mọdé òun wà ṣe gbèrè bá a ṣe wàlá láhàlà wàlá kúwàtà ìlàbílà àlè ìlàdé gbogbo àwọn àìsàn tí ń ṣe wá lọ́kàn yìí ntọ́ kàn mí bẹ́ẹ̀ tọ́ kàn yín bẹ́ẹ̀ olùkàkọ́ lọ ṣe oògùn tó dòdì kejì rẹ̀ kéèta àìsàn ni láìsàn ọkàn oògùn rẹ̀ òun ni ká ntọ́ fẹ́ fún un kò ṣe sí fún kò sì ṣe sí bọ́ sọ́dọ̀ rẹ̀ kì í ṣe by mistake kì í ṣàṣìṣe ntọ́ fẹ́ fún èmi o ti fún èmi ntọ́ fẹ́ fún ẹ̀yin o ti fẹ́ yín ntọ́ fẹ́ fẹ́ lòmíì o ti fún ọ yọnu sí ntọ́ lọ ń fún ọ mọ̀jẹ̀ ní olùbá jẹ́ sí ntọ́ fẹ́ lòmíì ìsìn làgbàdùn bí àìsàn àwọn àáfàá tó sọ yìí pé téèyàn ọba yọnu sí ntọ́ lọ ń fẹ́ lòmíì tí ń fẹ́ ọ bàjẹ́ ntọ́ lọ ń ṣe fún yín ò ní torí kọ́ ọ̀fẹ́ kọ́ àtòrí ẹ̀ bàjẹ́ ìwọ lọ́wọ́ parẹ́ látara rẹ̀ àwọn afákọ̀rọ̀ tó pọ̀ lórí èèyàn lẹ́pẹ́tẹ́ ni pàápàá jùlọ tí láti mo darúkọ lẹ́ẹ̀kan tẹ́ bá lè lọ mu wá tí àpẹlẹbẹ ní kọfà brown yẹn kìtàbù ma'arifi sunniya Ibn Qayyim náà ní àjàbùsíyà ní tó fi tí a ń sọ náà nù alhassadu náà ni wal mahsud alẹ́ ọ́ jìbù ká ní ìkákí nǹkan máa gbé àánú káròkó àtijọ́ èèyàn tó kù lọ ìmánì ni àbẹ́sẹ̀ ni gbogbo àníwá òyìnbá dà bẹ́ẹ̀ ló bí bá ń ṣe nǹkan báyìí ọ̀wọ́ kó ti dánú gbọ̀nsẹ̀ owó náà ní oṣù rẹ̀ ó ti kà pé òun lòún wà on top of all others kọ̀sẹ̀ tó dàbí ọ̀ <laughs> wàláhì tó dàbí rẹ̀ tó ju ọ̀lọ́ ń bẹ tí ò tó ọlọ́jọ́ orí kí lọ́lọ́run ṣe fún tí ò sì fẹ́ lómi tọ́ ọ bá débi tẹ́lómi ti ń ṣe ẹ̀sìn tá tó gbọ́ yé ju ọ lọ ó tó pé wọ́n ọlọ́ọ̀bọ ò tí ì ṣe kankan fún mi ọ́ palẹ̀ rùmọ́ ọmọ lọ́dọ̀ tó tó máa lọ kọ́ sí ilẹ̀ mo fẹ́ dàbí rẹ̀ ẹnìkan mẹ́sí mo máa ń sọ ọkọ̀ téèyàn bá lẹ́pọ̀ mi ká ṣe ìbádà mo máa ń sọ fẹ́ni tó bá lè máa ní lọ bá bàbá alágbájá rìn tá a bá jókòó bí gbogbo àṣẹ jókòó yìí tọrọ ọba kan yọ ìmọ̀ náfìlà ìmọ̀ tìláwà gbogbo ẹjọ́ tẹ bá rò látàrọ̀ dìrọ̀ lẹ́lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ọ̀rọ̀ tí ọ̀sọ̀ lè tọrọ̀ ṣẹ́jú méjì tí lè sùn yọ ọmọ sì bá dà ní tẹ́sí ọ̀bárọ̀ yẹn lọ́rùn ní ẹ̀bá lágbájá rìn ìsìn ẹ̀ mọ̀ pé ẹ̀ tí ì ṣe nǹkan kan yìí àwọn kan mẹ́tọ́ jù wá lọ fa kí la ní ti ń jọ alójú tẹ́nìkan bá tọ́lọ́ má sì gbé yẹn ga tó a fi yàn sí pírẹsidẹ́ǹtì pírẹsidẹ́ǹtì fúngbà díẹ̀ àfa something that is temporal lẹ́yìn kẹsàn-án sọ pé ìjọba mi ìjọba mi ìjọba mi tẹ́pẹ́ nìkan ní í ṣe ìjọba ńlá náà nìkan ní ó tó lẹ́yìn rẹ̀ kí ni ìjọba rẹ̀ ìjọba ọlọ́run tọ́ka fún wọn sọ lásìkò díẹ̀ ojú wa náà ni ara mi sí àná ìmpíṣì ẹ̀ náà yọkọ̀ òǹjọba ojú àná ìmpíṣì ládọjà ìjọba mi ìjọba mi ọwọ́ mi àbí ọwọ́ mi àkàlà ẹ̀ ojú wa náà ni ó kò mẹ́ ìbáyẹ two thousand eleven ìbáyẹ two thousand ten two thousand eleven ìbáyẹ two thousand fifteen torí ọjẹ́ àákò mẹ́ka ìlànà náà ni Daniel táwọn kòkò mọ́gùn táì mọ́ yẹn tán lé wọn lùgbẹ́ nítorí ká second term second term ló ti fẹ́ parí ẹ̀yin wọn lẹ́nu mi ò tún máa ṣe lọ. dúkù àbí kí ni ń jẹ́ ní Akwa Ibom ní Cross River òun náà lọ gbé mi ẹ ti ń ṣe ayẹyẹ ọsibítù lánàá ọlọ́pàá lọ àdé ẹsẹ̀ mi ọsibítù ẹ fowó olùkọ́ tẹ̀tẹ̀ wá sàkáǹtì bó ṣe lówó kọ tí ọ̀wà wọn á jẹ́ pé wọ́n ti jókòó tán lójú agbo disgrace wo ló tó lèyàn láyé ebo òní president òní gómìnà lánàá executive governor of the state lónìí ẹlòmíì executive governor ẹni tó ẹni tó ni wọ́n lọ gbé wọ́n ò tó lọ́jọ́ orí ó dẹ̀ lọ gbé wọ́n sì gbé lánàá yàrá àdúrà ni àfa bá a tó ń sọ̀rọ̀ báyà tó máa wò tọ́nu ẹ̀sìn lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ lónìí wọ́n ti bò mọ́lẹ̀ ẹnu yẹ̀pẹ̀ ó ti báyìí kó ń dáyé rí bẹ̀lẹ́kọ́ jẹ́ president rí kí ló ní ti ń gbé ọ́nú ẹ̀rọ fọlọ́hún MK Abiola olówó ni bí maana kẹlìmà in all respect olówó la MK Abiola Abiola ti báyìí kó ń dáyé rí ẹ̀sùn Bákàrè báyìí kó ń dáyé rí ẹ̀rin fàjẹmìlókùn ti báyìí kó ń dáyé rí KOS ààrẹ O ti báyìí kó ń dáyé rí alájà húnmà ní alága wọn ti báyìí kó àwọn wáyé rí wọn ti gbàgbé ayé àwọn èèyàn ti lọ kí ni tọ́lọ́ ń ṣe fa tí ò ní já ṣe tọ́lọ́ mọ́ ntí ọ̀bàdí alọ́ ọ̀tọ́ lọ́hùn kan ní kátí wá bá a sì yanjú ẹ̀ lórúkọ bàbá wa kan wọ̀ ní kátà yanjú ẹ̀. torí délé mo rọra mi mo rọ ẹ̀yin náà mo rọra mi mo rọ ẹ̀yin náà àwọn tí ń ṣe wá tí ò jẹ́ agbọ́rọ̀sọ́lọ̀ ńlẹ́nu ẹ á padà síbi nǹkan méjì tí wọ́n sọ fún alẹ́ kan gidahul kọlbí al-iman wàdàwáwù alukur'anul karim oúnjẹ ọkàn ní imani oògùn rẹ̀ fàyẹsẹ tí máa ń ṣe ní alukur'an ẹ padà síbi kur'ani ká tẹ̀lé kí imani wa máa lékún pẹ̀lú títí làwọn kur'ani àti ronú lórí tọ́lọ̀ ń wí kẹsìn wa máa lékún kádékùn mi ìbàjẹ́ orí ìtajà tàbí káwọn ọjẹ tiwa gbogbo tọ́lọ̀ ń sọ fún alórí ọlọ́mọdé àkànbànújẹ́ mẹ́ àti bànújẹ́ ọlọ́nkọ́sọ́dé dùnú fún wa gbogbo ntá àti ìnẹ́ ní mọ̀ ní imani ọlọ́run jogún ẹ̀ fún wa gbogbo nta ti ní ọlọmọdé àtúnfilẹ pa àṣemá ọlọlá hawlẹ wàlá kúwàtà ilà bìlà ibi tá a kù sẹ́wọ́n kó sàtúnṣe wa ń bẹ̀ orí ẹ̀ta yàtà ní kẹ́mọ́ lọ́njẹ́ oúnjẹ tiwa àlùjáde ń dẹrẹ́ lọ́fíìsì gbogbo wa ọlọ rọ̀bánà àti nàfi dúnìyà sanata fìlà àfọwọ́jà sanata kìnnà àdàbà náà subahana kalama bi hamdika na shada layla ila ant na stakir wa natubu ilik subahana rabbika rabbil izzati ma yasifun wa salamun ala al wa alhamdulillahi rabbil alamin jazakumullahu khairan oògùn tó lérò sí kí sì ní àdúrà tó lè máa ṣe láì parada lórí wa. àwọn ìbílẹ̀ ìbéèrè yẹn ni pé ẹrú yẹn kí ó súnmọ́ lọ́rùn dáadáa ó sì kún fún àdúrà torí pé ìtumọ̀ pé ọwọ́ ṣètá ní ìbá àlámàrí ẹ̀dá tí ń bẹ láyé ọlọ́run kò fi bẹ́ẹ̀ kán púpọ̀ nípa àti máa ṣe bọ̀ èyí tí àwọn bá ṣe káyìn tó fi kú náà ni tọ́lọ́run fẹ́ dábẹ́jọ́ lẹ́yìn àwọn ẹ̀rọ fi jẹ́ pé àwa níṣìí tá à ń bẹ láyé yìí bá a ṣe ń kírun tá à ń bá ọ̀dà rò bá ń ṣe dáadáa díẹ̀díẹ̀ yìí inú bẹ̀rù gidi la wà nígbà àmọ́ ìwòlá fẹ́ ṣe káyìn irú àfáà yẹn ó yẹ kó ó yẹ ara rẹ̀ wò dáadáa bóyá ẹ̀mí ojúbù ẹ̀mí kájọ rẹ̀ ní lójú báwa la tó báyìí dà báyìí bóyá ló fẹ́ gbé bóyá àwọn àṣìṣe kan bóyá ló fẹ́ mú ọ gbọ́dọ̀ rí pé òun súnmọ́ lọ́n nípa gbígbẹ lọ́n àti ṣíṣàdúrà ó dẹ̀ mọ̀ ṣe ọ̀rẹ́bí láyé táwọn ti mi ń ṣe àrìmọ̀ àkàlà ó mọ̀ sábà fi gbẹ lọ́n lọ́pọ̀lọpọ̀ ọba yẹ pẹ́ẹ́n tó máa tó ní kó máa ṣe súrà tó kàn lọ́pọ̀lọpọ̀ àti àwọn súrà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọn ìbẹ̀ náà torí pé ọlọ́mọdé òkú pẹ̀lú ìṣọ̀rọ̀ yẹn ó yẹ olùkọ́ fọlọ́ba yẹn ṣáájú ọ̀la wà ní. àwọn ìlà ìnáṣẹ́ tó ẹ̀rọ yìí ń sùn láàrín máa ń rẹ̀ mọ́ sọ nínú àwọn ọ̀rọ̀ kan ṣe àìtẹ́yà bá jẹ́ ọmọ orílẹ̀-èdè yìí àbítọ́lọ́mọba dáhà sórílẹ̀-èdè yìí ah, àdánwò gbá lọ́n ṣe fọ́ọ̀tì kódà èyí tó ga jù nínú àdánwò ni jíjẹ́ ọmọ orílẹ̀-èdè nàìjíríà òun máa gbé níbẹ̀ torí pé bọ́bá tiẹ̀ lọ jẹ́ onímọ̀nà àbọ̀ jẹ́ ẹlẹ́sìn yìí tó máa bá ẹ̀sìn rẹ jẹ́ ti pọ̀ bóyá nú àfojúrí bóyá nú àwọn nǹkan tó ṣe kò sí ọkọ bẹ́ẹ̀ jọ wọkọ̀ àdánwò ni bẹ́ẹ̀ jọ ṣe nǹkan papọ̀ àdánwò ni irú àwọn àlùtọ́ bá rí bá àwọn orílẹ̀-èdè tó bá rí bẹ́ẹ̀ yẹn kò sí tó lè là ń bẹ̀ ju kí a máa ṣàdúrà lọ ká sì rí i pé àwọn wá sọra níbi gbogbo àwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan àbúrò pé mi ò tiẹ̀ bá béèyàn ti fẹ́ ṣe ẹni títí rà ju wa níwèé ni pé báńbá ń lọ kárí bá ń sábà rẹ ju wa ńlẹ̀ káwọn máa wo òkè púpọ̀ èmi ìbàdàn èèyàn ṣàwọlẹ̀ mọ́ kọ́ bá ṣubú díẹ̀ díẹ̀ díẹ̀ náà àbíká kọ́lọ́kọ́lọ́ wọn máa là wá ní kọ́lọ́wọ́n dàpọ̀ kọ́ sàánú fún wa ètò àwọn alámọ̀rin nàìjíríà yìí ọ̀dọ̀wọ́ ọlọ́run àtàwọn tá à ọlọ́run kọ́ ń sàánú fún wa. mo ní bẹ̀rẹ̀ ṣe ìbéèrè pé ẹjọ́ ṣé ọ̀lẹ́tọ̀ kí mùsùlùmí ṣe òṣèlú àti pé kí ni tó lè kó bá ìgbàgbọ́ mùsùlùmí tó bá ṣe òṣèlú láàbò nípa ṣíṣe òṣèlú tó gbé kí lẹ́sìn ti bẹ̀rẹ̀ wọ́n ní ẹ máa sọ̀rọ̀ lórí ẹ̀rọ pé àṣìkò dáwọ̀ àti òṣèlú gan-an tó pàtàkì tó wà lẹ́gbẹ̀ẹ́ wa mùsùlùmí màá dáhùn rẹ̀ díẹ̀ màá padà gbé fún oníwàásí wa àgbà tí ó sọ púpọ̀ níbẹ̀ torí mo múra wá sí wa lónìí àwọn agbọ́ wa àwọn wa sí ẹ lórí politics láwọn wá sí níbo ní jimá tàbí níwà sí alamisi wípé kì í ṣe ta lè fi ilẹ̀ fáwọn ọ̀tá tá a bá fi ilẹ̀ á padà sábàmọ́ kì í ṣe téèyàn fi lẹ̀ ṣùgbọ́n kì í ṣe téèyàn gbọ́dọ̀ dá lọ ẹ̀ ń bá dá lọ lóun nìkan yọ parẹ́ síbẹ̀ torí àfi sọ yìí pé ká lọ collectively ni eh, àwọn èèyàn tí wọ́n ní mind sọ papọ̀ kí wọ́n parapọ̀ fápèjúwe ládùúgbò tá a wà yìí àwọn brothers bíi mẹ́wàá mẹ́ẹ̀ẹ́dógún wọ́n parapọ̀ kí wọ́n jọ ronú kí wọ́n lọ join political party kan kásì lọ wọ́nà ibi tí wọ́n ń lọ yìí kì í ṣe pé wọ́n dọ̀tàn wọ́n mọ̀ tara wọn lẹ́nu planning gbọ́dọ̀ pẹ̀lú wọn lọ ni tá a bá dọ̀n tọ́lọ́mọba ní káyè wà tó ni chairman world world chairman lágbájá ni ó ṣe yàn tó yẹ pé a bá dọ̀n abáde pé fíkàsì secretary of the party ní local government àbí ní world tí wọn ò ní secretary competent lágbájá ni ó ṣe yàn tá a máa ń wáyà treasurer yẹn tá tested and trusted táyà owó ti ń bẹ lọ́wọ́ ẹ̀gẹ́ owó mọ́sáàsì ń bẹ lọ́wọ́ ẹ̀rí owó jẹ̀mọ́ kan ti ń bẹ lọ́wọ́ ẹ̀rí mẹ́sẹ̀ ń kó sí ni wọ́n rí ìgbà padà owó ọ̀rá eléyìí ó sì tẹ́sán àtàbá dọ́wọ́ tábà nídìí candidate pé agbájá ó dìbò councillorship lágbájá ni ó lọ fún yàn tí wọ́n ti parí ẹ̀ lé láàrin wọn sọdá nìkan bá ti sọ̀rọ̀ bẹ́ẹ̀ nìkan sọ̀rọ̀ lẹ́nu yóò sọ̀rọ̀ lọ bẹ́ẹ̀ nìkan tó sọ̀rọ̀ bẹ́ẹ̀ nìkan yóò sọ̀rọ̀ lọ nǹkan ọkọ̀ máa kó sọ wọn kórokóró ni torí pé kéèyàn kọ́kọ́ dominate party at the world level local government level ó supersede kéèyàn máa lọ run for governance chairman local government àwọn tí ń control party executive àwọn ní ń fàyàn kalẹ̀ for councillorship àwọn tí ń control party at the state level àwọn náà ń dominate àwọn tí ó nominate governors honourable member of the house àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn ààyè kan bẹ tẹ́tẹ́ agbọ́dọ̀ kọ́kọ́ capture rẹ̀ for the next four years àkọ́kọ́ gbà yẹn kó lọ́wọ́ àwọn ọ̀tá náà after four years mi àbẹ̀sẹ̀ káyìísó rẹ̀ candidate ọmọ jáde lọ sí different post nígboro inshallah ó ní di planning ó ní di ká lọ en masse kì í sọ̀rọ̀ ẹnìkan dá lọ èèyàn méjì lọ ní ti ń dà wọn you can meet them you join them kóńgò ráìsì méjì ìpàdé mílìkì kan tẹ́ ń gbé fún wa yóò kàn pa wọ́n rẹ̀ ni tó ti yé nìsín bọ̀ kò sí ìfilẹ̀ á padà dá dúró nítorí àsìkò tí ò tó nǹkan mọ́. náà bá a ní pé ọlọ́wọ́ àbáṣẹ́rẹ́ ọ̀hún ẹlẹ́ẹ̀kejì ó ní wípé ṣé ká rọrùn lẹ́yìn ìmọ̀ ṣé nǹkan tó bá lánàá ìṣẹ́lá mọ̀ọ́mà ṣọlá máa ṣe lọ. ní inú wáàsí tá a ti ṣe kọjá ládùúgbò wa láàárọ̀ wá a máa ń ṣe wáàsí kan níjọ sunday tó bá parí oṣù látàgò mẹ́sàn-án dàgò méjìlá orí sẹ́rọ̀ là ń ṣe lé lórí a ti kọjá láàárọ̀ ẹ̀ hubbi bayli al-khalwa wal-usla anil ahli wal-awlad. ويتحنث في جار الحراء يفكر في امر الدنيا وما وراءها nínú àtẹ́rà àrọ̀ hikima tó àti sọ́rọ́tò nàbàwẹ́ àlẹ́ ibn hisham tí a méjèèjì sá lónìí ànú fún sírọ̀ ààyè kan wọ́n bí ààyè kejì wọ́n mẹ́wọ̀n nínú tí a kejì wọ́n ju ìfẹ́ ká máa dá wà lémi nìkan kí n lè ráyè ronú dípìlì nípa pé ẹnìkan gbọ́dọ̀ máa ń bẹ tí ń jọ́ lọ yàtọ̀ sáwọn òòsàn táwọn bàbá mi àwọn ìdílé wa ń sìn ní maka wọ́n jù sẹ́mi àdúyọ̀ sọ̀lá kì í ṣe khalwatu ṣaitaniya táwọn yẹn ó kúrò nínú ilé ní àsìkò Islam tá a wà yìí táwọn yẹn ò ní kírun wákàtí márùn jẹ́ máa